tó sọ tí ò dá nípa wọn ó ti di oníbídíà akọ́kọ́ ta ní sọ̀hábà ẹni asọ̀hábí yìí ẹni tá a lè pè ní sọ̀hábà onímọ̀n nàbí sallallahu alayhi wa sallam ẹni tó pàdé ànábì tó bá nàbì láyé mu'minan bih tó ti gbà fún ànábì ìyẹn pé kò sí gbogbo ẹni tó bá nẹ́bí láyé là ń pè ní kíni à ń pè sọ̀hábà. ẹni tó pàdé ànẹ́bí tó rà nẹ́bí tó pàdé rẹ̀ kámọ̀ tó ń torí torí afọ́jú wa ní ọ̀sán àbà ànẹ́bí tí ò mọ̀ ẹ́ bá sánẹ́bí dúdú àbí ó pupa ẹni tó bá pàdé ànẹ́bí mọ́mìnàndì ẹni tó gbàgbọ́ àbújá ni ó pàdé ànẹ́bí àbí ó pàdé àtàbólà àbí. ṣùgbọ́n wọn ṣe kí ni wọn gbàgbọ́. Nàjáṣì ọba àlọ́ Habasha fáwọn ọkọ̀ Haba ṣe ìjìra lọ́bẹ̀ lákọ̀ọ́kọ́ nígbà táwọn kẹfìrí ń jẹ wọ́n ní amaka ọba àlọ́ ti gbà wọn lọ tọwọ́ tẹsẹ̀ ó ti gbà Islam láti lọ Habasha. orí Islam tàbí ìní ó wà láyé ànẹ́bí ó gbà fánẹ́bí ṣùgbọ́n kò lè kí ni kò pàdé ànẹ́bí. káde ìwọ̀n pé sítàbí lè wà láyé ànẹ́bí bẹ́ẹ̀ ni àkẹ́gbà nù wọn sẹ́gbà fánẹ́bí ṣùgbọ́n wọn rí kí ni wọn pàdé ànẹ́bí báyìí. fẹ́ntì ó pàdé ànẹ́bí lórí ìgbàgbọ́ wàmáta àlẹ́ yìí tó fi kú lórí kí ni lórí ìgbàgbọ́ mi ìlànà pé sọ̀hábà tẹwárí ipò tí ó níyẹn kò sí ẹnikẹ́ni tó lè dé lẹ́yìn wọn tí iṣẹ́ rẹ̀ yóò ti gbé tí ó tó tún wọn mọ́ látara àwọn ìdí tí a padà máa kà fún wa ní ìdílé ìtàhálà alẹ́ tó bá ìnfàkọ́sọ̀ àhàdàn ẹnikẹ́ni tó bá yẹpẹrẹ àbójú tí wàá dínkù bákan nínú àwọn min ashabi rasulillahi sallallahu alaihi wasallam nínú àwọn sọ̀hábà ànábì ẹ̀rí àwọn nǹkan ànábì sábì àwùsàtù bóyá ogún wọn ni torí ẹni tá à ń bú àyè pẹrẹ rẹ ni àbí àwọn lè ṣe bá àbó fún wọn ṣe yẹ̀yẹ́ kọ gbọ́ pé lánàá kan lànà wọn sọ̀hábà kọ wá fìlànà ẹ ṣe yẹ̀yẹ́ òun náà ti fọ̀rọ̀ sọ̀hábà ṣe yẹ̀yẹ́ náà awil kọ́dí ṣùkú áhàdì mìíràn àbí tẹ̀ ń bẹnu àtẹ́lu ẹnìkan nù wọn ẹni ẹ̀wọ̀n sí alẹ́ nìkan láyàn sábà ni wọ́n ṣe báyìí wọ́n bẹnu àtẹ́lu. àbí yẹn tiẹ̀ éèsì kan nínú wọn lè hádàsẹ̀ mìíràn nítorí iṣẹ́ kan tí ó wáyé lọ́wọ́ ẹ̀. kàzíkìrì mà ṣájára bẹ́ẹ̀ ní anhu wa Muawiya tí ìwà tó má pèsè ẹni pé kó wá Muawiya òun yé tiwọn. irú ènìyàn oníbídí àmì ọ̀sẹ̀ kí ló sì ṣẹlẹ̀ láàrin Muawiya radiyallahu ta'ala anhuma tó ni pé Usman bin Affan radiyallahu ta'ala anhu. alikalifatu rashid thalith khalifa ẹlẹ́kẹta lẹ́yìn bàtà níbi lọ́tọ́ nígbà tí àwọn èèyàn kan jáde wọ́n fi ẹnu àbùkù kan ẹnu àbùkù náà kọ́ fi kan Usman àwọn èèyàn rẹ̀ ló fi bípòlù àwọn èèyàn ló ti báyìí báyìí náà ti máa ń ṣe lénìí ẹnu àbùkù náà fi kan nígbà tó yá wọ́n gángọ̀ ìgbésí ẹni tó jẹ́ kàlífà ìgbà tó yá bá sọ̀rọ̀ àǹdí ibi tó fi ṣe pálá kàlífà ẹ̀jẹ̀ ó lọ kírun fáwọn èèyàn mọ́ òkùnmọ́ mi yàn nínú sàhábà ẹni tó wọ́n kírun fún wọn. àwọn èèyàn wọlé lọ fún wọn nínú sàhábà pé àwọn ilé ìtọ́kùn ẹja ká fún wọn ká kó dìjà òkùnmọ́ ni òun fẹ́ ká dẹ̀jẹ̀ kan lẹ̀ nítorí tòun ibi tẹ́ mọ̀ pé ìtakò lórí ibi tó léwu dé mi ẹ̀kọ́ àdìsá níbi fẹ́ẹ́ ti wá pé á Umaru wọ nílẹ̀kùn kan tílẹ̀kùn yẹn bá ti ṣí tó bá ti kán nílẹ̀kùn yẹn yóò kán ni tó bá ti kán á kò ní ṣe tì mọ́ ìbẹ̀nà bá wà ti gbọ́ ipá lẹ́yìn tí Umaru bá lọ tán fìdí náà ó ṣe kí ni ló ṣẹlẹ̀ ẹ̀pẹ́ tó bá ti ṣí ẹlẹ́ rí ti ìwọ̀ tó ti kán nínú ìṣẹ̀lẹ̀ látàyè Osman nígbà tó fara yá á padà wá wọlé tọ Osman tó jẹ́ khalifa tọ́bálá khalifa wa mùsùlùmí jẹ́ pírẹ́sidẹ̀ntì ní kò wà khalifa gbogbo mùsùlùmí tó wà láyé jọ́nà lọ ní wọ́n bá pa khalifa sọ́fà nàlá ilé ìlú wa dá àwọn ẹ̀yà pálẹ̀ láàrin sọ̀hábà látara tó ṣẹlẹ̀ yìí tálíbà kan lọ kí ni yẹ ká ṣe káyẹ̀mí àbí àwọn kan ní ẹ̀jẹ̀ àtẹ̀tẹ̀ yẹn khalifa míì orílù tí o bá tó lórí yóò máa dàrú ni tẹ́lẹ̀ bá wú ọ̀sọ́rọ̀ àgbọ̀ lẹ́nu ní gbogbo àwọn olórí wọn kẹ́kẹ́ kó wọn kó kí wọ́n á fi wálẹ̀ kámọ́dé lórí kó mọ́ sá aláṣẹ láàrin wa ó dúró déédéé ni kò dúró déédéé ni àrífẹ́ nǹkan bàjẹ́ wọn àbí tí wọ́n ti dẹ̀ wò tó ti yọ àwọn olórí wọn níyọ jàgídíjàgan ẹ̀lọ wàhálà tó ṣẹlẹ̀ láàrin wọn torí ẹnu wọn ò ní kára wọn. àwọn kẹrẹ jáde kàlífà wọ́n ti panu kọ̀ pé Ali ibn Abi Talib radiyallahu ta'ala anhu ni kó máa jẹ́ khalifa tó jẹ́ khalifa ẹlẹ́ẹ̀kẹ́ náà ṣe bẹ́ẹ̀ àfún. Muawiya ibn Abi Sufyan radiyallahu ta'ala anhu ní ìlú Sham tí Usman ti fi ṣe gọ́fúnà ń bẹ̀ nígbà tó gbọ́n tó ṣẹlẹ̀ yìí ó káwọn lá gẹ́gbẹ́ tó kàn fún abámi náà la ah, àpá Usman ọ̀nà yóò dáa gbogbo sábà pátá táwọn ní àwọn míì gbogbo ẹ ló kala ṣùgbọ́n ní tó fa ìyapa ni pé kí ló yẹ ká ṣe lẹ́yìn ikú rẹ̀ ẹjẹ́ àyàn kàlífà ní kàlífà yìí ni kó máa lé wọn káàkiri gbogbo àwọn tó kóra wọn jọ náà mi wà láti mísírọ̀ náà mi wà láti yamani alihamudulilayi kò ní sàájú kankan nínú àtàjù jẹ́ àwọn ọ̀dọ́ kan lọ kóra wọn jọ. Muawiya ní gbogbo sáàmù òní ti jùlẹ̀ fún kàlífà tó bá yẹn àfi kárí ìdí ẹni tó ṣe ni tó pa Usman ètò bí àwọn nǹkan wọ̀nyí rèé ok gbogbo ẹni la gbà pé àwọn ẹni yẹ kí a ṣe ń tótọ́ fún wọn ṣùgbọ́n lábẹ́ olórí kan láti gbọ́dọ̀ wà mọ̀áwí àfẹ́sọ́jọ́ rí irun tó ń rí lò káti ẹ̀ kọ́kọ́ yanjú wọn náà kátó yan lórí mi èèyàn làwọn náà àbí èèyàn náà sọ̀hábà náà ní tó fa àgbẹ̀ àwọn tó fẹ́ rí rúra yìí Muawiya lọ́wọ́ bẹ̀rẹ̀ gẹ̀ níyàwó Aisha náà wa nígbà wà lọ́wọ́ àtẹ̀lé àwọn sàhábà torí pé Muawiya àtàwọn wa ń ṣàmù àwọn ọ̀fẹ́ ìdíwọ́lé fún tó wà Mọ̀dínà pé ní àbáàmì gbà àbíkálí ẹ̀ pẹ́pà fún àwọn tó wà Mọ̀dínà ní tẹ́lẹ̀ náà sọ ní àbíkálí ẹ̀ pẹ́pà fún ṣùgbọ́n bí olórí kẹlẹ́ àtúgbọ̀dọ̀ wà. àníyàn ọ̀pọ̀lọpọ̀ àpáàbí ni nǹkan yìí sójú wọn wọ́n pẹ́ sí pọ̀ mẹ́ta àwọn àkájú láì tó fi túnà ló ṣẹlẹ̀ yìí bí Abdullahi bin Umar àwọn tó bá ń sáàlì wà ló fẹ́ jẹun tó súnmọ́ òdòdó fún agbọ̀rọ̀ wà lábẹ́ olórí àti wọn fún náà Muawiya tó sọ yìí tí tó bọ́ dodo fún àti wọn lábẹ́ Muawiya tó bá dìjà láwọn sàábà táwọn náà dojú ìjà fara wọn tán ní ìbàlọ́ kọ́lọ́n tó wá dọ́rọ̀ yìí níyànjú kéèyàn kan wá tàkàn ilé ní kó wá fi bẹnu àtẹnu sàábà ìdí ò mú ni iná fi pàpèjúwe fún wa ń bí pé kéèyàn wá wo owó ọ̀rọ̀ yẹn kan ní alábòsí ni wọ́n sọ́yìn ọba tẹ̀ tó kọ́ nínú ìtàn tí wọ́n lé ní Muawiya ń bá lè jà sí kíni ń bá jà tó yẹ ẹ̀dàkùnrin ta sọ kíni ìbájá ni ìjà tó yẹ tó wà mẹ́ kò sí mbẹ kí ló fà wá là ọ̀rọ̀ kú pátápá Osman eléyìí nínú tí àwọn èèyàn máa ń sọ tọ́fí ń bẹ náà tẹ́lu àwọn sàhábà. àbínú sára ẹ̀lú yóò sọ nípa Usman gẹ́gẹ́ bí Sayyid Qutb táwọn àlèkọ́wálẹ̀ mùsùlùmí àwọn bọ́dá òkúta máa ń gbé lórí ṣe Sayyid Qutb Sayyid Qutb nínú àkàkọ́ ọ̀rọ̀ àìdá tó Usman ìmúlẹ̀ àfáàní rọ̀bí alábàálà rẹ̀ irú táwọn tá a sọ yẹn tí wọ́n sọ lòun náà ń sọ nínú ọ̀rọ̀ rẹ̀ ó kàn pẹ́ sọ ni kéèyàn ní ìjẹ́ kìláàfà láàrin ọ̀pọ̀lọpọ̀ àwòrán ṣùgbọ́n òtí Usman tó wà láàrin wọn yẹn gáàpù ni ìyẹn pé spéèsì tí ò dín ní ìtumọ̀ pé kò yẹ kó fún wa ń bẹ̀ kó wà á sì kò tó ti ní kò yẹ kó sàbòsí gbogbo tọ́lù yẹn kó ti bẹ́ẹ̀ náà ló sọ̀rọ̀ sí mọ̀ àríyá náà. ẹ̀pẹ́ lọ́dọ̀ àwọn àlẹ́ ìkwánu mùsùlùmí sọ́lẹ̀ ká nàìjíríà ní àwọn ilé gbọ́ pé asọ̀nùgbọ́nà ìkwánu mùsùlùmí ẹ̀ẹ́d kútó wọn láì dá wẹ́ẹ̀dẹ̀ ní nínú ọ̀rọ̀ àkídà àwọn àti àwọn ìkẹtẹ́ rọ́ọ̀lù tó burú jáì ní. àìbẹ̀nu àfẹ́nu àwọn sọ̀hábà alimọ́mù náà wọ rahmatulah alẹ́ rọ̀díọ́lá fàálà àyìn pé ẹ̀jẹ̀ tó dáálẹ̀ láàrin ọ̀sán àbá láàrin ara wọn síra wọn lẹ́yìn sàtòbìdà sí láti ṣe àbẹ̀lò àyè kò sínú nípa lè máa sọ pé á ìlérí ẹ̀ṣẹ̀ ìlérí ìyàtọ̀ náà lérí fún ẹ̀ṣẹ̀ bá bára wọn jà tó jà yẹn ò sí mbẹ̀ wọ́n mọ́tò àwọn àdìsún náà sí wàlùjọ́mọ́ wàlùhàtì wọ́n ní ìlànà àwọn ẹni tún náà fẹ́ gbólólódodo òní ìfipáàlù fọ́ndẹ̀bíṣẹ̀ ká ní èròǹgbà tó dáa táwọn ta ní àǹsọ̀ àbá kọ́lá tó bá jẹ́ ṣe nǹkan ọ̀ká nǹkan yìí báyìí kí ni èròǹgbà tó dáa tó yẹ kọ́ nínú wọn ìjẹ́ kí ni ìjọba nìyẹn náà ló ṣe àwọn náà ẹ máa wà àwọn èèyàn láwùjọ tiwa yóò wọ́n wọ ẹsíìtì fáwọn bàbá wọn lórí tí a rí pé ibi ò bá mú báyìí ni wọ́n ṣe kí ń dájọ́ kí ń ẹsẹ̀ yẹpẹ̀ ẹ́ kí ń dájọ́ kí ń ẹsẹ̀ yẹpẹ̀ ṣírí ẹnìkan ti sọ pé ẹ mọ̀ pé ìgbà tó bàbá yẹn dín gbà wọn ẹ mọ̀ ẹ̀fí ìdúró wá fún wọn àwọn èèyàn máa ń lọ gba wọn nífá tí wọn bá wá gbé yẹpẹ̀ lẹ́kàn máa lọ bá wọn bá wọn wò ó nígbà tó náà gba ìsìlámù wọn ní yé lọ bẹ̀ àbíkẹ́ bí irú nǹkan bẹ́ẹ̀ tó wọn padà.

nǹkan bá ń lọ́sẹ̀ láàrin ọ̀sán àbá ọgbẹ́ni ẹ̀dákẹ́ torí pé ìjọ kọ̀ọ̀kan mọ̀ ní pé àwọn ẹni yìí ànẹ́bí yọnu sí wọn ọlọ́run yọnu sí wọn tí wọ́n bá wá bẹ́ni tapiti tó ṣẹlẹ̀ láàrin wọn wà tí tí bá wàtà wíìlì yìí tó ṣẹlẹ̀ láàrin wọn ti ń ọgbọ́dọ̀ gbé ọ̀nà àbáyọ fún ìgbìyànjú ni tí wọ́n ṣe mùtàáwìlùn làmùyẹ́kùn màáfíà wọ́n gbìyànjú ni wọ́n ló kàn báwọn fẹ́ ṣe lọ. wàlà máàlù dúnìyà pété torí ayé ni wọ́n ti ṣe bàtì ìfakọ̀dà kó lọ parí kí àmúnáwó mọ̀ṣẹ́k nínú ta tó fara pé tó bàjá yìí fásitì kọ̀ọ̀kan ìfẹ́ ń gbà níyẹn pé níta àtúrí ìlú tán òótọ́ ni yín kálukú fẹ́kí ni lábẹ́ dì mú ló fi lídìí síbi tó lídìí síbi kéde pé ẹnìkan fẹ́ aburú fẹ́nìkejì. eléyìí ni agbọ́dọ̀mọ̀ àtàwọn tí bàbá sọ sí abẹ́rẹ́. àlìmọ́ ọ̀bùnà ṣẹ́kẹ́ àwọn náà sọ náà rọ̀ wọn. wọ́n ní ìtọ́pàpọ̀ àlùkù nàti wọ́n ní ẹnu àlùkù nàkù. aláwùjọ kò wọ́n ní ìtọ́ pé èèwọ̀ ni fún yàn kéèyàn máa bẹnu àtẹ́lu àwọn sàhábà ìsábàbí wọn àwakọ̀ aláwọ̀ ìlànà látara ẹran tó ṣẹlẹ̀ láàrin wọn ní gbọ́nmi tó mi tó. wọ́lá orí fanimọ̀ kéèkó mi nìkan kódà bí ọba tẹ̀ ẹ̀wọ́ kó sani tiẹ̀ fẹ́ láìsí sani tiẹ̀ fún mọ́júlú náà méjèèjì nínú ọkọ̀ méjèèjì yìí o. pé bàbá ń bá ọkọ̀ lọ́wọ́ dá ah, láti pàdé ìlú fẹ́ẹ́. kódà kọ́ ní pé kódà kọ́ wo fojú sùnù kò wó yìí ló fẹ́ fún mọ́ òdòdó kódà méjèèjì náà lẹ́gbẹ̀rẹ̀ òdòdó ẹni ọ̀gbọ́dọ̀ bẹ́ẹ̀ náà àtẹ́sí sí kejì o. ní anáwó làbò kọ́ nínú kàdùkúrú ìlà torí pé àwọn mẹ́mi tí omi òtótó ṣẹlẹ̀ láàrin wọn ìbára ẹni jà wọn àgbèrò ju pé ìgbìyànjú ẹ̀sìn náà ló bá wọn débẹ̀. وقد عفى الله تعالى عن المسلم في الاجتهاد كانوا ما بين كبا هو الاجتهاد tó sì lérò dáadáa tó gbìyànjú tó lérò dáadáa tó bá ti ní tẹ́kì yóò sì gba ẹ̀sán balùsábàtà àná olú jáwọ́ ájàrá kò wá síra ààrẹ ní pé ní yóò gbẹ̀fẹ̀ kan wà á nà ní mùsíbà yóò jáwọ́ àjàrá yìí ẹ̀ńtọ́ra yìí tó gbà sí ni ẹ̀sán méjì bóyá báwọn ń jẹ̀sán sí ni wọ́n ń torí ẹ̀jẹ̀ kékeré wọ́n ń torí ẹ̀jẹ̀ sí. àwọn èèyàn kan wà nínú ẹ̀sìn inú go eré àti téèyàn bá fẹ́ téèyàn bá fẹ́ tó ń lé. ṣùgbọ́n àwọn èèyàn láwùjọ ti wáyé àwọn aláṣìṣe fẹ́ tó wọn ní láti yóò di bínú ọlọ́run tó bá sọ̀rọ̀ àwọn ẹni ọlọ́run àwọn tó lè sọ yóò ní kínú oníbídí àìní ìgbẹ́ oníṣírí kù. sábà sọ pé yóò rí bínú ọlọ́run pé èèyàn fẹ́ dẹnu àtẹ́lẹ̀ àwọn èèyàn kan àwọn tó jẹ́ ní àkọ́tẹ́ kákọ́ mẹ́mẹ́sìn àwọn tani lẹ́yìn àwọn anábì ọlọ́run àwọn sàhábà ni. láwárí èèyàn lémi nílùú wa yìí ẹ̀yìn náà mọ̀ ẹni tó ní ó yẹ kí ẹ máa bú ẹ̀fà bá fún ẹ̀fà bí náà búra wọn. wọ́tí ẹ bá bá àfa rẹ̀ bú àbá tẹ̀ wàhálà ó ṣẹlẹ̀ ilé ẹ̀dẹ̀ ní ìṣẹ̀lẹ̀ àwùjọ lé lò kò tí ì ṣe ibi táwọn èèyàn sọ pé ẹ̀kàn ṣe báyìí lásán ẹbú bàbá ní kíní ẹbú bàbá kíní subhanallah ẹnì kẹ́kẹ́ ẹ sọ pé ah lágbẹ́jọ́ wá ní bàbá òun mọ àdìsí sáfà yóò fi torí báyìí ah sáfà yóò bá jọ wọn bí ti torí ó kú ní kébè àwọn tó ń wáyé ojú àwọn sọ̀hábà náà wọ́n fún àwọn bàbá wọn kan kò tí bẹ́ẹ̀ fún bẹ́ẹ̀ ẹ̀rù lè ti gbé pé yóò torí bú àwọn ti fún àwọn sọ̀hábà wọ́n sì tún wọn yin àfọ àwọn pé iná àfọ àwọn gbà lérò kan kò fún àwọn sọ̀hábà nígbà tí kò tẹ̀ wá lójú gbogbo ẹ̀rú ó ní ṣé padà bò bẹ́ẹ̀ ṣe sáwọn àlejò débi ní kàn ṣe ìgbà tó wá dìílẹ̀ tán ni wọ́n nígbà tó ní kó wàhálà pọ̀ bóyá àwọn àfa rẹ̀ náà pé sákèjì ló lè wàá kó jẹ padà. wọ́n sọ pé àwọn èèyàn àgbé wọn bí wọn àkọjá àwọn tó yẹ ká ká tẹ̀lé lánàá wọn àfọwọ́ yẹ pẹ̀lẹ́ mú wọn. abdullahi bin amr bin aasir radi allahu ta'ala anhu ó ní òun gbọ́ lọ́nà tẹ̀sí sí ètò nífẹ̀ẹ́ ẹnu tó sì gbìyànjú kágbọ́rọ̀ adájọ́ ilẹ̀ tí wọ́n fi tó wo gbogbo ẹ̀rí tó gbìyànjú fa àkọ́ tó máa àkọ́ bọ́lọ̀ wá ní kí ẹ̀rí tó sọ yẹn kó bá bọ́lọ̀ ń ṣe fẹ́ mu. a ní fàlàwò àjọrọ̀ ọ̀nà ẹ̀sán mélòó ló gbà ẹ̀sán méjì kí nìdí ẹ̀sán àkọ́kọ́ ẹ̀sán ìgbìyànjú ẹ̀sán kejì ńkọ́ ẹ̀sẹ̀ pé ètò ìṣètò sọ ó ṣe déédéé wọ́n ìgbà àtàwọn tó bá tó wá gbìyànjú àbí tó bá dájọ́ fàjúkà àdàbọ̀ tó gbìyànjú tó mọ̀ àtọ̀ à tó bá ti ṣe fàlàwò ajérú wà ẹ̀sán mẹ́rin ló gbà ẹ̀sán kínú ẹ̀sán gbìyànjú àwọn sọ̀hábà ń fẹ́ ṣe ìgbìyànjú ló fún ẹ débẹ̀ ẹ̀sìn ọlọ́run ní òfin ní kejì wọn bẹ́ẹ̀ ó fẹ́ process àwọn méjèèjì ni wọ́n ní ẹ̀sán ẹni tó bá tó wá bẹnu àtẹ́lù wọn alimamu ahmed tí tó ń sọ yẹn kù tó lò ní tó náà rí lẹ́ni o ẹni tó bá ti bẹnu àtẹ́lù wọn káànà mò ń tẹ̀lé àkílẹ̀ oníbídíà ni wọn. ọgbọ̀n tó ń bọ̀ sọ́lá fún òbí wọn bẹ́ẹ̀ tẹ̀lé lẹ́yìn ìdẹ́bí bídíà nù. oníbídíà ni mo ṣe bá ìgbà tá a tó máa lóní fún tó bá ń tẹ gbogbo kátà ọgbọ́dọ̀ yẹ ilé kẹlẹ báyìí láì má tọrọ tẹ fún wọ̀yà kúlù kọ́lùkù láwọn tẹ̀lé ìmọ̀ tọ́kàn ó ti dégé ní tí ó tó ní tọ́ni ẹ̀sìn bá bòrò lérà nìkan náà bá wí àwọn lérà nìkan tó bá wù kókòrò ní kókòrò ní bídí àtúntò bá ti bẹnu àtẹ́lù kátó wá sọ fáwọn ẹṣẹ́ àtúntò kó gbogbo wọn pọ̀ sẹ́pẹ́ àwọn ẹṣẹ́ ẹṣẹ́ àgbà ẹni dáadáa náà sàhábà àwọn ìlú mẹ́wàá lọ sẹ́pẹ́ àtúntò mẹ́wàá lọ. wọ́n ní Abu Hurairah radiyallahu ta'ala anhu ó ní àníkọ̀ ọ̀rọ̀ sọ́nà pé látàkù bu àfáàbí ẹ má bu ọ̀sọ̀ hábà mi o kábúra wa kábú mùsùlùmí tó yẹ pé ní bóyá ìpolẹ̀ ti ẹ̀rẹ́ ilẹ̀ gan-an ìdí ò bá wọn nì kábú pé táwọn ọ̀sọ̀ àwọn fẹ́ kíláàsì làwọn àtúntò kábú ọ̀tá àdì mùsùlùmí tí ò bá wọn nì ànábìyí ti bá bùnú mi kùsùnkùn ìwà kò kí ni kéèyàn máa búrúkú lòmí ìwà kò kí wàkùtà lùhù tí ẹbí máa bá mùsùlùmí wọ̀ yájà kúkúrú ìwà kí ni ìwà kèfèrí ni kéèyàn bó dárí mùsùlùmí káwá sọ̀rọ̀ sọ̀hábà sabati mọ́ ànábì ọlọ́run tó balógun jẹ́ mẹ́rin náà sọ̀hábà ni ọ̀là àdìbò sọ̀hábà ọ̀sìn láwọn oníṣẹ́ ìbàjẹ́ bẹ́ẹ̀ wọ́n pẹ̀lú àwọn ọlọ́àbá ọláwọn ẹ̀yìn àwọn ẹni rẹ̀ ló láti lè fún ẹ̀rọ àbá ẹni tó bá nìkú lálẹ́ nínú àwọn ìbá yìí tẹ̀lé anábìnrin ẹni ọ̀pọ̀ ẹ̀kọ́ hábà mi láàbọ̀ fún fún àbí ẹ̀mọ́ ìgbìmọ̀ ẹ̀kọ́ hábà mi fàwọ̀lẹ́bì náà fi ìbòyẹ́ ni mo fi ọlọ́run tí ẹ̀mí mi wà lọ́wọ́ rẹ̀ mo fi búra làwọn àmà àti ẹnì àfáàní ní ọmọ akẹ́kọ̀ọ́ ní olórí ní ọmọ lẹ́yìn ní wákẹ́lẹ́ kọ̀ọ̀kan yìí á ń pápọ̀ ní kùlà kúrò dé fún abadé tó bá mú nǹkan tó ga bí òkè old tó wá jẹ́ gold ẹ̀rọ kókè old òkè tó á fi wé yóò sọ̀rọ̀ kátólì nílẹ̀ yorùbá rẹ̀ rí gẹ̀ yóò sọ̀rọ̀ kéwàá náà nǹkan bíi gold kó wá anabi ni ma adraka mudda ahadihim wa la nasifa kò tó mútu fífa bàbá náà wọ́n lọ gbé góòdù tó gba bí òkè tàbí wọ́n lọ mú mútu tàbí yan zakato lè fún tèmi wọ́n á fi onílákòjúwe káfọ owó sàkòjúwe ìwọ ná one billion tàbí wọ́n ná ten thousand ẹ̀sán tàbí yẹn ọ̀rẹ́ kí ni ọ̀rẹ́ báwo. Subhanallah tọ́ba tí wàá sọ ti owó ta ní ẹja sọ ti rún náà ọba tí mọ̀ rún kí tó ọ̀lẹ́ mọ̀ sọ ábà kásọ̀ pàwẹ́ náà àlè wọn àníbi gbogbo kìràkìtà tá a bá ṣe láàrin ọkọ̀ ábà gan ìgbéra ẹni júra ẹni lọ́wọ́ yẹn láti máa ń sọ póòsì wọn bá ti tún jura wọn lọ hadithi yìí tó fà á tí ọkùnrin alákatakítí tí máa bọ́ àfà bá ń mùdírù tí máa bọ́ àfà bá ń ìtàn tó sọ tó dá gbogbo ẹ̀rú òrìn nǹkan ṣẹlẹ̀ láàrin Khalid bin Walid gbogbo àná làwọn Khalid ibn Walid akin ẹ̀rí nínú Islam yìí báyìí fún mi sọ yóò fẹ́ la ìdá ọlọ́ọ̀ni níbi takuntakun ìgbìyànjú rẹ̀ sínú ẹ̀sìn ẹ wo pósì Khalid bin Walid bó ṣe tó anábì ló fún ní sẹ́fù la ká ìdá ọlọ́niwọ̀ yìí ó jagun síbi ẹ̀sìn adarí ogun ni Khalid bin Walid ìkankan wá ṣẹlẹ̀ láàrin wọn àti Abdurrahman bin Awf. ìjọba ni wọn fẹ́ gbé Khalid tọrọ bí èkú fẹ́ jáde fẹ́ bàtọ́ ẹ̀fọ́ adọ́dọ́ ànẹ́bí ànẹ́bí wà bínú kìíní ẹ̀dùn ànẹ́bí ẹ má bu ẹ sọ̀hábà nù jàmọ́ ẹni tí ọ̀rọ̀ bí èkú fẹ́ jáde lọ́dọ̀ rẹ̀ tani ẹni tani ká má fún kọ́ sọ̀hábà torí pé bí Khalid ṣe tó bí kò lẹ́sẹ̀ tó bá nẹ́bi ṣe kákún Abdulrahman tó jùlọ nínú ọ̀rẹ́ wà lọ́sẹ̀ àbá abdulrahman wà yẹ pé láàrin ẹ̀fọ́ àbàgẹ́ ìyẹn ò lọ láàrin wọn kátó wá sọ pé àwọn ta ni àwọn èèyàn lásán ẹni bá lè fi kọ̀ rẹ́ ti yọ yìí ẹni bá lè fi kà fún gẹ̀rẹ́ ní khalid ẹ wá omi tọrọ tó ṣẹlẹ̀ sí ẹ tó tó ju òun lọ nígbà bá mi bá lè kọ̀ fún khalid tó náà jẹ́ sọ̀hábà ẹ pé ẹ má mú ọ sọ̀hábà mi kí ni wọ́n jẹ́ kújàkú yìí wàá máa ń bẹ́ẹ̀ lọ àtẹnu ọ̀sọ̀hábà wọn àtàdínà fúnra wọn sígbà tó búra ń bàtà níbi bọ́sí wọn kẹ́mọ́ búra yín lọ ní. àkàdé búra wọn dáadáa ní lè sọ náà nù. àwọn amukú mẹ́kọ̀ọ́ ló ní wọn tẹ̀lé. káyipó ní facebook ní wọn long life tó ní kẹ́ world best tó ní kẹ́ ah. lábàá yín ti bú wọn fà á báyìí. káyipó yìí máa tẹ̀lé oyè kẹ́ẹ̀tún kálẹ́yìn rẹ̀ ni. láàrin ẹ̀fọ́ àbẹ̀wò tá a nẹ́bi sọ láàrin. sábẹ́ ni tí ìkàtẹ̀lẹ̀ láàrin ẹ̀fọ́ àbẹ̀wò tó tún sọ fún kejì kátó wá sọ pé àwọn tá a jẹ kankan sọba ń pè fàájẹ dúró lórí lápòkè nílẹ̀ yìí bó làwọn àwọn lára wọn rò kó àti ìṣe kan náà àwọn tó wá gbé ìkàn ní ẹsìn ànẹ́bí papọ̀ fẹ́ ẹ̀ gbọdọ̀ jẹ́ kí ibùdó ìfẹ́ ẹ̀fọ́ àbá ẹbí ara yín kátó wá sọ pàwà ipò wọn gan láàrin àwọn tó jọra wọn lọ ọlọ́run fún wa náà wá tààlà ń sọ fún wa nínú alukur'an ọlọ́run ní láyé ní nǹkan ní wọ́n ọlọ́ni wọn àṣe déédéé o náà ọlọ́ni láyé sẹ́wìn ní nǹkan náà àṣe déédéé ní ìmọ̀ àwọn pápá mi nǹkan ọ̀bìnrin nìfàdà ẹni tó ti náwó tiẹ̀ síwájú kí pátíkù mọ́ka tó ṣẹlẹ̀ ẹ̀kọ́ ìsọkọ́lọ́bẹ̀ẹ́ ti náwó fún èsì ní ìgbà tó lọ ń gbá ní ìdíje nínú sọ̀hábà àní fún wọn ti ṣe déédéé àwọn tó ní wàkọ́ ọ̀tàlẹ̀ tó jagun tó dúró náà tó lọ àní fún ṣe déédéé àwọn tó jà lẹ́yìn wọn. ìyẹn pé ìtọ́jú kọ́ gba wájú yẹn ní àtúmọ̀ pé àní mùsùlùmí ní làwa èl àwọn mùsùlùmí àkọ́kọ́. àwọn sábà tó tún délé yìí wọlé nínú àwọn àkọ́kọ́ ní Abdurrahman bin Awf ọlọ́ni wùlá ìka àkọ́kọ́ mùdára jàpáni. àwọn eléyìí ráǹkì tí wọn ẹwọ lọ́wọ́ ti pè ápátọ́ bù dára jàkà ráǹkì tí wọn gá mìíràn lẹ́bí iná á ń fún mi bá a lè ju àwọn tó tún wá lọ ìyẹn ni àwọn tó ti fi nígbà tó fásitì ti padà á dé sani padà kọ́ kára mọ́kà tí ọ̀pọ̀lọpọ̀ Islam àwọn tó kọ́ gbà yẹn tó ju gbogbo wọn o wọn tó lọ bó ti yẹ pé wàhádà lọ́wọ́ ní hosùnà gbogbo náà la pàdé wà ní hosùnà fún àbí náà fàtà fún máyà tó gbogbo àbí ní wà àlùjẹ́nà torí hosùnà tó lọ́nà ṣàdé fún wọn àlùjẹ́nà ni ìwọ kẹtọ́ ọ̀jẹ́ kan wá délé ìlọ́wọ́ fún wọn. ọlọ́ni òun ṣàdé hosùnà fún wọn ibi tẹ́lẹ̀ wọ́n pọ́n ṣe àyẹ̀ burúkú ni wọ́n ṣé ayé àyè ti fọ́lọ́ ń parẹ́ ni ọlọ́run nígbà àtàbí wá yí padà ọlọ́run tó ti mọ̀ pé wọ́n yí padà pé kó sàdéhùn kó sàdéhùn kó síná fún wọn. lẹ́sìn mọ̀ pé ẹni ibi ni wọ́n ẹni tó náà wá wá lu wa tó náà ń sọ orí eléyìí sì ń kọjá wọn. fẹ́rù lànà wọn gbọ́dọ̀ náà ń tẹ̀lé. ẹni tó náà náà ń ti sàdéhùn òkè fún àwọn tó náà náà ń ti yọ́nú sí ìwọ́sídẹ̀ẹ́ ọ̀gbọ́n ń bẹ náà tó tó àbúrò rẹ rà kí ni àbúrò rẹ rà tẹ̀ ṣe tí wọ́n ti pé náà fi bẹ náà sẹ́nu ìtọ́sọ náà ni pé ọwọ́ gbẹ̀yìn ló gbà fánàbí torí àbúrò rẹ rà jà wọn láàmú ní àmúlẹ̀ Khaybar yẹtẹ afáǹtò sáàbì á bàdà lè ọdún kéde lẹ́yìn ìjọra títúbà náà ti ṣe ọdún mẹ́ta àti díẹ̀ náà àwọn wọn á sọ nínú ọ̀rọ̀ tí wọ́n rí ni pé ẹ̀yin ní ẹ̀ wò ó ẹni tí ó ti bá nẹ́bí bọ̀ láti pìnlẹ̀ hmm? àtẹni tó wá bá lọ́wọ́ parí bò lẹ́nìyẹn ti lè mọ̀ tó àwọn yìí bó ló ti lè gbà nígbà àwọn ọmọ rẹ̀ lọ. kákìyèsí o nítorí fàrú sílẹ̀ ni o àwọn ẹlẹ́wọ̀n tábọ́ kóòrù bí yìí wá àwọn àlùmọ̀tẹ̀sìrìkún àwọn orientalist àwọn òyìnbó tó wá kọ́ nípa èdè lárúbáwá àti Islam láti wá fi dojú ẹ̀sìn ìyẹn díẹ̀ ló gbà wọn torí pé gárọ́ọ̀lù wọn kọ́ ni kọ́ wá gbà àwọn kátólíkì àwọn bí lati náà máa ràn mí wá láti wá káàdì dáadáa ròyìn làwọn aláìníkà náà ní ni yóò àwọn afilàákà ìgbọ́rọ̀ ẹ̀sìn náà bá lè pè ní àlè ọ̀tẹ́sílá tó dúdò àwọn ọmọ ọ̀tẹ́sílá ayé ìsìn bírọ̀ àwọn tìlú wa yìí àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹkún mísírọ̀ wọn wà ní Egypt bẹ́ẹ̀ wọn wà ní ẹlúmínà bẹ́ẹ̀ ẹ̀rí ọmọ ní ìròyìn tó jẹ́ nínú àwọn yìí fẹ́mọ̀ takò ẹ̀sìn fẹ́mọ̀ fìlà káyè takò ìyẹn náà wá gbé ẹwà ìdí náà wá gbà wọlé káàbù rẹ rà ẹni ìjọ mẹ́rin ló lò ọ̀nà táàbì ṣe lọ́dún fún wọn pọ̀ akọ́kọ́ àbúrò rẹ rà sàhábà nìkan náà sàhábà ní adẹ́kọ́ ṣé làákàyè ti yín tí ò jẹ́ kankan tó jọra wọn àwọn ẹlẹ́sẹ̀ àti ti gbọ́

bóni sọ àbá tó fẹ́ kọ́kọ́ lọ fà àbá dọ́ta ní tiẹ̀ ní ọ̀rọ̀ kọ́kọ́ lọ tiẹ̀ ni tó ní àbúrò rẹ̀ òní lè dé nǹkan o tó fọ ọdún mẹ́ta dé ìdúró méjọ kẹlà náà lè gbin ní ń lójú ẹ̀ ìkejì náà ike ẹ̀ta ni pé àlejò Muhammad sọ̀rọ̀ sọ́lọ́ ó mọ̀ ṣàdó àfáàbò rẹ̀ rà ó ṣàdó àfà pé ti máa ń ní gbọ́ kó má gbàgbé mọ́ ẹ̀ńtánẹ́bí ṣàdó kí ni àìfẹ́ tó yóò tẹ̀lé àwọn nǹkan àjáde tó jọ ní wípé ẹ̀yẹ yóò tẹ̀lé ìgbà àdéhìí tó pọ̀ ìkẹrin wá ní pé mọ̀lá sábà tó rọ̀ sóòlù àwọn ìrẹ́lẹ̀ àwọn jókòó tà náà bìrì ó dáa nìkan àwọn kan náà wọn náà sọ wà pé àwọn sábà nípa àbúrò rẹ àti sọ pé òun gbọ́dọ̀ bí sọ báyìí òun gbọ́dọ̀ sọ báyìí wọn wá ń wò ó náà ń wò láti wọn wò ó pé àwọn nìkan wa Abu Hurairah náà wà sọ kẹ́nìkan tó yẹ kó jẹ́ kọ́ fáwọn atọ́lá wa sọ̀rọ̀ ẹ̀yìn Abu Hurairah ni ẹ̀yìn ọmọ ya wa ara Madina oko làbí nínú ọ̀pọ̀lọpọ̀ yín wọ́n ti ní ẹ̀ máa ń gbà lọ. àbí ẹ̀yin ọmọ ya wa ara Mẹ́kà tẹ̀sí ní àjò wa tẹ̀sí ìjíra wa ọ̀pọ̀lọpọ̀ yín bísínẹ́sì lẹ́yìn kékeré lẹ́nu ọ̀sẹ̀ lọ́jà èmi rèé ojú ebi ẹ̀fẹ́ náà fọ̀kàrà òun sọ̀hábà làbú rẹ̀ wa alù súfà gẹ̀ẹ́nà tó ń gbé mọ́sálásí èmi rẹ̀ ọ̀dọ̀ alẹ́ nìyẹn mọ́ wà gbogbo ògbà ṣé ọfẹ́ fi ìtẹ́ni tí ń tòkó ti ibi títí ń kọ́ ìmọ̀ àtiwọ́tọ́ ti ń lọ tọ́ọ̀tì ẹ̀rọ ti lè ọfẹ́ fi tí ó sọ ọfẹ́ ti wéjì ẹ eléyìí ọmọ ẹ̀sẹ̀ láàrin wa nígbà tó mọ̀ dájú mọ́tàlá tó tún máa wò pé ah, níjó náà ní ẹlẹ́mìnì ìdìbò àwọn àtẹ̀pẹ̀lẹ̀ ọdún báyìí láti fi súnmọ̀ níjó sábà gbogbo àti yíyí oníbẹ̀rẹ̀ alẹ́kọ̀ọ́ yíyí ń kọ́ la ìwọ́n tó ń pàtó lábọ́ tó jòkó ti ìmọ̀ bí ìwọ́n ti jòkó ti mọ̀ ní yóò ṣe rí kìí ṣe ọdún tí yẹn ti gbàgbọ́ yé ẹlòmíì láàrin ọdún kan tó bá máa ti ń ṣe ó lè tó máa fún wọn fàtúwà ìwọ́n tó ti wà bẹ́ẹ̀ láti bí ọdún mẹ́ẹ̀ẹ́dógún sẹ́yìn àbúrò rẹ̀ dà ó jòkó ti àníbà kan wà sọ́dá yẹn pé àdìsí tó gbà yẹn gan àwọn nǹkan tó tó tó tó tó wà tó tó nígbà táwọn òwe yára ń sọ àwọn hadithi yìí onígbà tó dáa yẹn kan tó kọ́ yẹn fẹ́ mọ fojú sí la àbúrò rẹ̀ àtàwọn ìfẹ́ sọ mọ́ títí ọ̀rọ̀ bá débẹ̀ pa àdéhùn mọ̀ sọ́ba ẹ̀jọ́ kan nǹka ẹ̀yìn wọn kẹ́ àwọn oníkẹ́ wọn kẹ́ ó ní tùbáyà kan wà ní sọ́wọ́tò eh, Al-Baqarah tó ń bá ti rántí rẹ̀ kò sọ pé tó ń bá bọ̀ wọ́n sọ náà àyìn ò bá pé ah, ìwọ náà lọ tún mọ ẹ̀rí lórí eléyìí ó ní ọlọ́run bá sọ inna alladhina yaktumuna ma anzalna min na bayyinati wal huda àwọn tó ń pamọ́ nípa sọ̀kalẹ̀ min al-bayyinati nínú àwọn nǹkan ọ̀rọ̀ ẹ̀sìn tó kílẹ̀ wal huda àwọn nǹkan àmàna ọ̀nà mà min ba'di ma bayyanahu lin-nasi fil-kitab lẹ́yìn ìgbà tá a ti ṣàlàyé ẹ̀ fún wọn nínú ọ̀rọ̀ wa àwọn tó ń pamọ́ tó ń ṣàlàyé ẹ̀ ulaika yal'anuhumullah wọ́yẹ̀ lánàá mọ̀ láàrin náà àwọn ẹni báyìí lọ́nà ó gbé jìnnà sí tẹ̀rẹ̀ gbogbo ẹ̀ tó ń ṣépè fún nínú àwọn ẹ̀dá ọlọ́wọ̀n ṣépè fún wọn àbúrò ẹ̀ à ayé àyè ló jẹ́ kí wọ́n lọ gbó tí mo mọ̀ ó bá ti kọ́rọ̀ kẹ́dẹ́ tó ń ti mọ òun nípa mọ́ òun sọ kódà káyọ̀ mọ́ ògbà ọtún dé ìwọ nìkan ni. tó gbogbo àwọn nǹkan tá a sọ yìí kò ní jẹ́ kí àlìmọ́ kẹ́fí sí àbúrò rẹ̀ rà. torí pé ìtẹ́físíkà náà fàhábà ní fún yẹn di ìníbíyà ojúṣe wa ní tọ́lọ̀ fọ́fọ́ nínú alukur'ani nínú suratul hashri àyà kẹwàá tí a wá suratul hashri ọlọ́run sọ̀rọ̀ ní àyà kẹjọ ó fi àwọn alimuhajiru àwọn ará mọ́kàtà jíra àyà ọlọ́run fi àwọn alansọ́rọ̀ àwọn ará Mẹdínà fẹ́ gbà wọn lálejò gbogbo wọn sọ káàbà ni wọn. ayé àtẹ ẹwà Ọlọ́run ló wà ní ẹbí náà jáàmù ní ìbá àdìdì ẹwà làwọn kan wá lẹ́yìn wọn àwọn láyà ẹ bá rí àbáàlíà àwọn oníwà lẹ́yìn wọn. ìwà tọ́lọ̀ ní àwọn sọ̀hábà ọlọ́ni àwọn tó wá lẹ́yìn wọn àwọn oníwà lẹ́yìn wọn àti gbogbo àwọn ará lẹ́yìn wọn ọ̀lẹ́bí nàìjà òmìnira àdì ọlọ́run kàtìkọ́ láìpẹ́ ọlọ́run mẹ́ta àwọn ará mọ́kà àwọn àdúró àwọn àǹkọ́ọ̀tù ọ̀lẹ́bí nàìjà òmìnira àdì ìmọ̀ràn tó wá wá lẹ́yìn wọn pápá yẹn pàdé náà yẹn tí wọ́n tó ní wọ́n tóbi dáyé ní wáyé ọlọ́ni ìyàwó lónìí báwọn ọmọ ọmọ mi pé rọ̀bánà ọlọ́run ọba wa ẹ̀fíìrì lánàá orí ti wá wà ní ìfúwárì náà àtàwọn ọmọ ìyá wa ọmọ ìyá wa náà tó kọ́kọ́ sọ nínú káyà yìí àlẹ́bí rẹ̀ sábà fún náà sì ìmọ̀ àwọn tó ti fi gbàgbọ́ síwájú wa ǹjẹ́ ní sẹ́ńpù wọn sábà ṣé ń sọ̀rọ̀ àforíjì fún wọn rèé àìpé ìlànà mélòó ní òun ò tẹ̀lé wọn àbótẹ̀lé wọn àyọ̀ àbótẹ̀lé wọn lẹ́yìn láti fọ́rọ̀ mọ́ni àjì jáde ẹni tí ò bá tẹ̀lé mọ́ni àjì sọ̀hábà náà òun náà sínú àlẹ́ sínú jáwú ní báàdì torí pé ẹ̀sọ́nà tọ́lọ̀ ń sọ dáadáa táwọn tó yàn án tó tẹ̀lé wọn kí láà fi tẹ̀lé wọn nínú súrátù lẹ̀ súrátù táwùbà ọlọ́ni ọ̀tá wọn wàlẹ́sí ẹ̀sábà ọ̀hún ní ìhàn ẹ̀sọ́ ṣe rú àwọn ẹni ìṣíwájú dáadáa dáadáa wọn ń mí àkídà irú àdìsọ́kàn la gbọ́dọ̀ fi kéde la gbọ́dọ̀ ní irú mẹ́tìtì bá dà la gbọ́dọ̀ ṣe irú lànà tán lò tọ́bi pèpè làánà gbọ́dọ̀ lò ọlọ́run láwọn tó wá nínú wọn ni táwọn ọmọ ẹ sọ ni pé ọlọ́run ọba wa oríjì wa wọ́n ní wáàlì náà àtàwọn ọmọ ẹ̀yà wa alẹ́lí náà sábà kú náà sì sì máa àwọn tó ti fi gbàgbọ́ síwájú wa àwọn olùdámọ́ ẹ wo táyà ń sọ̀bọ̀ ẹ wo láyà sọ̀rọ̀ sọ̀rọ̀ wọn. wọn sọ hábà wà látẹ̀jẹ̀ á sí kùlùbí náà bí lámìlẹ̀ nínú àmọ́ ọlọ́run ọjà ní kínníkínní lọ́kàn táwọn mòmìnì yìí subhanallah ẹni tí ó lọ lànà sọ hábà ti ń bú wọn àbẹ̀ntàgbélà náà sọ́láàbù tó wájú ẹ̀sìn sọ́láàbù sọ̀rẹ́ kí ó ti ní kínníkínní sí wọn lò tó ọ̀bá ní kínníkínní sí wọn wọn kọ́nà ti yọ ní kínníkínní ìlú lànà wọn àtọ́wọ̀n ní àánsáré wá lẹ́yìn wọn tán tẹ̀lé wọn kílé tọ̀fẹ́ tẹ̀lé wọn àwa rí nínú wọn náà lénìí ó ní àwọn sàlàfíyà ó ń sọ bíbà pé tàwọn dá a sì mọ bíi kálukú wọn náà fi sí ó fẹ́ sábà bẹ sàlàfíyà láti fi bẹnu àtẹnu àtẹgbẹdá ní onídùúmọ̀ kékeré láwọn ń ṣe ó máa pè yẹn kékeré. ẹ̀dá kan sẹ́ni bá mọ̀ lànà sálàfù kò ní lélẹ̀ ìmọ̀ wọn àbí ẹni tó ta fún ìpènyàn gẹ́gẹ́ yìí náà tó tẹ̀lé lánà sàlàfíà ìwé láti fi blackmail àwọn èèyàn òṣèlú èèyàn tó ń gbé lórí rédíò gan pàpà. ó ní wọn máa dà lúrú ẹni tó bá wà ní àná sàlàfíà ní òdìbí tó ti dà lúrú o àti tó bá já sáwọ̀ kódà tó ní orúkọ yìí gan kò yẹ ká máa jẹ́ lẹ́yìn gbàtà tí fífá tó máa fà tó pọ̀ lórí eléyìí. kí ni ká máa jẹ́ muslim àbí àbí kí ni muslim wọ́n bá ti dọ́dọ̀ àfáwà abẹ́ẹ̀kọ́ máa yín o kí ni ẹ̀yìn muslim ni irú muslim ò ní ẹ̀mọ́ wàá di muslim àbí bẹ́ẹ̀ kọ́ ni àsìkò wa oníwọ̀n ìwádìí eléyìí láti kọ́ àfáwà tó gbogbo ẹ̀dẹ́ pure mọ́wọ́dúnkún sí ní ìkànnì àtàdé ó ní máa káàdì náà ti ẹ̀sẹ̀ àlónà àdìl isnad tẹ́lẹ̀ sábà ti gbọ́rọ̀ ẹ̀ gbé pé ọ̀nà ta lọ ti gbọ́ lẹ́yìn àsọ̀hábà àti àkọ́kọ́ àwọn tàbí ó ní wà láwọn awakọ̀ àti fitna nígbà tí fitna tẹ̀lẹ̀ torí pé ìròrí pé òrí ti ń ṣe kíni tó ti ń dé ọ̀rọ̀ mùsùlùmí lábẹ́ òtómọ̀ ó di kíni sámúlánà rìjálà kù ẹ̀dá kù irú èèyàn wo ni etí ń lẹ gbọ̀rọ̀ ilé náà àwọn kìlẹ̀ yìí tó bá fẹ́ takùlà ní àwọn sọ̀làbí ọ̀gẹ́ àwọn àpèrè àwọn sọ̀làbí tẹ́tíyà ni wọ́n fi ń pọ́nra wọn ni wọ́n fi ń yẹra wọn ni wọ́n fẹ́ nìkan ló ní mọ́ ní àjì wọ́n fi ń dá àwùjọ ọdún mi. ẹnìkan náà tọ́lá rẹ̀ ní ìwà ní fún wa àbí ó dẹ̀ ní pé èèyàn ló rọ̀ mọ́ sáàtì lẹ́rìí bá rọ̀ mọ́ èèyàn kan àbá lẹ́rìí bá rọ̀ mọ́ èèyàn kan káwọn lò lálẹ́ yàtọ̀ sábẹ́ bì sábà náà fà á bà àbúkọ̀ àbúkọ̀ kátó wa sọ pé ẹ tó rọ̀ mọ́tì dá lẹ́nu owó sẹ́ ó yà kó sínú àtọ̀ àbá ó sì ó ti mọ fúlàní láwùjọ ti tì wà níyà làwà àbí ẹlẹ́wọ̀n ni kíní làwà tí wọ́n bá wá rọ̀ mọ́ àwọn ẹ̀ka rẹ̀ ní pé ká rọ̀ mọ́ yóò wá dógún bàbá òun àti ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ ẹni kíní kíní lọ́kàn táwọn bá ní ẹni ìṣòwájú. ọlọ́run ní inú àdúrà wa ni pé ká mọ ẹbẹ lọ́n ká mọ ní kínníkínní lọ́gàá tó ń sọ àbá àgbẹ̀ tó ní lọ́sẹ̀ láìsí ìsọ lásán ó ti wọ gàù ká tó wá lọ sí ìsọ lọ́sẹ̀ tó ń ṣe bá yẹ tí tó ń fi àìdá nílẹ̀ ẹ̀rí ọlọ́run bá tún wá tààlà ó sọ̀rọ̀ ń pa àwọn ẹni ẹbí nígbà tó wọn bá tẹ̀kù gbà ìṣesí wọn bàbá ọdún sọ́ọ̀dì bá kọ̀rọ̀ ọlọ́run bá wà ó wà nù àwọn èèyàn máa ń yọ ní bùkà fọ́ òdò ọ̀rọ̀ rẹ̀ ó jù ẹ lójú eléyìí wà nù àwọn àfáwọn wà nù àpọlitíṣà tí máa ń sọ̀rọ̀ báyìí àti báyìí àti báyìí ṣàlá àbí tó wá pé ẹ̀ láàbá náà ọ̀rọ̀ ó jù ẹ lójú. fìlìhàyà tuntun ni àlọ́rọ̀ sílé ayé wà yìí ṣe lò máa àlàmọ́ fi kọ̀lì bí yóò tún bọ́lọ́ nǹkan rà pé bó ṣe gan wọ́n wá aládùn lè ti sọ alájàngbìlà ní o wọ́n ìgbà àtà wá láti làárù tó ẹ bá tẹ̀ fùdà tó bá lọ́wọ́ mú lórí lẹ̀ fẹ́ ẹ̀rí. ìyúfìdù fi hà sáà tó làárù ìyúfìdà fi hà yóò mọ balẹ̀ jẹ́ lọ́dún wàyúùlìkà àtà wà nẹ́fà yóò bòkò jẹ́ yóò bọ̀nà jẹ́ yóò bá àwùjọ ìyẹn jẹ́ ọlọ́ni wàlláhùn láàyè ṣùgbọ́n fàfà àjẹ́ ọlọ́run fẹ́ bàjẹ́ lórí rẹ̀ náà ibi táwa lọ àwọn ọlọ́wọ́ ìgbà kí làláwò pàtìlá tí bá sọ pé àfún àlágbẹ́jẹ́ ń balẹ̀ jẹ́ ní iṣẹ́ ń sọ ìkòyí kó rí báyìí akàfà tó lè ní ìfà tó lè kí tù mí subhanallah àwọn ní akàfà tó lè kí ìzà yóò tó máa lóun gba ìbìlì ìsinmi lórí kíni lórí ẹsẹ̀ ní ẹsẹ̀ yìí irú rẹ̀ ní irú àwọn ìbá ilé ọ̀pọ̀ àwọn sọ̀hábà tí ẹgbẹ́ pé láti dúkọ́ fẹ́ sún àti ṣé ìhùn níṣe bẹ́ẹ̀ mọ́ ọba àtàbínà àtàbínà fúra wọn dáadáa lẹ́nu àti dáadáa lẹ́bù bàbá rẹ̀ dáadáa bìrẹ̀ báwo bàbá bú bàbá ṣùgbọ́n wọ́n fi ẹnu àti pẹ́lẹ́ mọ́ ẹ̀kú àyẹ̀ ní ó ti jáde ẹ̀sìn wọn bá tiẹ̀ sáwọn bá tiẹ̀ àmì lè ní ẹ̀sìn wọn gbọ́ ni ẹ̀sìn wọn gbọ́ báwo ìrà lẹ́bù bàbá dáadáa ó tó kó tẹ̀ àdínkù fún àtàbí fúra wọn but àwọn sùhánàlá àlejò òṣèlú ẹni tó bá ń lò lànà bídíà tó bá kóòtì ẹ̀rí ẹ̀yí ẹ̀dẹ̀ ẹ̀dẹ̀ fi gbà mú ẹ̀ pé ẹ̀rí tó kóòtì yìí tó fi yọra rẹ̀ tó kóòtì ní àdígbò lóde ẹ́ ó fi tira rẹ̀ sínú kòtò ó fẹ́ sọ pé nǹkan tẹ̀ láàrin káàtì ibùnú alid àti abdulrahman káyí kó dákẹ́ dà yín lè máa rí pé ah, èyí wọ́n tẹ̀lé ká máa gba ẹ̀ bọ̀ sílé yẹ kọ́lẹ́ ká máa fi jẹ́ tó wá kóòtì pé alẹ́ lókè látà tó kú àtàbí ẹ mọ̀ alẹ́bù ọ̀tàdé dáadáa tí bá níbi sọ́nù ọkọ̀ tẹ àdéhì tó ta kóńtọ̀ ń sọ ẹ̀rí tó ní ti fáàlì. pẹ̀lú àti rẹ pé ní sátún náà wọn gba ìlú ní lórí ẹsẹ̀ nìyẹn. ọlọ́run kò sànù wa agbọ́dọ̀ mọ rírì àwọn sàhábà ọlọ́run bá sọ̀rọ̀ náà wà sàlá sọ̀rọ̀ wọn fún wa ní àyè mi nínú fúlàtò sáwùbà ọlọ́run ní wà sáàbì kúrúnà àwọn àlùwọ̀n àwọn àfààbẹ̀kúrún àwọn tó gbà wájú ẹni pé àrùn ìdíyẹ ìtọ́lọ́ ti jẹ ni ẹni tó gba wájú káyí pé ní ọ̀rọ̀ tó wà lẹ́yìn eléyìí ẹni pé bàbá wa bàbá tó ti lọ lánàá ní kòtò wáyé kan sọ wọn àbí lórí gbọ́dọ̀ ti tàbá pọ̀ ẹgbẹ́ ní àwọ̀ àánú àwọn ni o kó lè bá wa yé nẹ́ẹ̀lì àwọn tó ṣe àwọn ṣe àfàábà pẹ̀lú àǹfọ́ọ̀rù àwọn ní àǹfọ́ọ̀rù kan àwọn lọ́wọ́ àwọn àfàábà náà làwọn náà ayé tó àtọ́nà orí fáàtì nínú ayàyà àwọn ọmọ jẹmọ́ àwọn sọ̀hábà sọ̀hánàlá ìyẹn ni wọ́n dùn lẹ́nu mi tí a bá ń pè wọ́n ti pínlẹ̀ ó ní gbogbo tó bàbá àná ti lè wọ́n àwọn bẹ́ẹ̀ bíi ẹ̀sán wọn àwọn tó máa fọwọ́ báyìí àkọ́kọ́ ajọ́ tó fẹ́ pé ìṣẹ̀lẹ̀ lájọ́ ń rí fáàbí káwá wẹ ni tó ń gbé lórí ẹ̀ bàbá àbí bẹ́ẹ̀ àbátan ń sọ mẹ́yà tí ó yẹ pé ní ìní ìfúnni kò tíì ju thirty years forty years lọ ní àwọn sọ̀rọ̀ àwọn bàbá ti pẹ̀lẹ̀ fẹ́ pé ká padà sọ́dọ̀ bàbá ní káwé tó sọ̀rọ̀ bàbá lóòótọ́ nínú àwa méjèèjì ta ló ń dáyẹ̀ padà sí kúnlẹ̀ onísúnnà ní sọ́dọ̀ bàbá ọlọ́ni wàlẹ́bí náà sábà rúùn dé sàn àtàwọn tó wá wá lẹ́yìn wọn tán fi dáadáa tẹ̀lé wọn kébí kọ́ wá lẹ́yìn wọn lásán eléyìí náà tún jẹ́ ẹ̀rí tó yẹ ká dì mú tó bá ń sọ̀rọ̀ sàlàfíà wọn ni tó wà wá wà nù wọn ni tó bá wọn gbé ni lásìkò wọn lọ lùgbà ni tẹ́lẹ̀ ẹ̀rí tó yẹ ká fún wọn àwa nù wọn tá a bá wọn lùgbà kí wọ́n lè bá láwa nù wọn ọlọ́nà ẹ̀sán tẹ̀lé wọn pẹ̀lú dáadáa dáadáa tí ọba fi tẹ̀lé wọn kí lọ́nà sọ lẹ́yìn ẹ̀rọ yíyá láwù àníhùn àtàwọn àtàkọ́ tẹ̀lé wọn pẹ̀lú dáadáa ọlọ́run yọrọ sí wọn ajé pé wọn náà wà nù wọn pẹ̀lú ìlànà wọn tó tẹ̀lé. ẹgbẹ́ ọmọ náà sálà tẹ wà nù wọn ni ìwọ náà sọ pé Tìjàní àti wọn náà rí Tìjàní láyé ni tèmi tó ń sọ tẹ̀lé àná bí ẹgbẹ́ máa ń fira rẹ̀ ti sí yẹn ni pé ọ̀tẹ̀lé lánàá ọlọ́ni ọlọ́ni ti yọnu sí gbogbo wọn wà á dàlá ọjà náà ti ń tẹ́sí rí sàkàlà àlá ó sì ti pèsè àlùjẹ́ náà lẹ̀ fún wọn tí odò ń sàn lábẹ́ rẹ̀ kọ́ọ̀lì dì ní fi yà abàdà ń sẹ́wọ̀n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ báà lè kàlífọ́ọ̀sì làbí ọlọ́ni jẹ́ ká mọ̀ pé ilé ní èrè ìjẹ́ tó tóbi bó lè yóò ṣe jèrè ìjẹ́ mọ́ kó tẹ̀lé àwọn sọ̀hábà kó tẹ̀lé àwọn sọ̀hábà ẹ̀ńtọ́ tẹ̀lé àwọn sọ̀hábà là ń pè ní ahlù sunna ẹ̀ńtọ́ tẹ̀lé àwọn sọ̀hábà là ń pè ní ahlù afar ẹ̀ńtọ́ àdínú àfa ẹnu tí a fi ṣe rọ́dù fún àtàlàfíà láti tẹ̀lé ọmọ ìpẹ́ra ní káwọ́ ẹ̀ká ọmọ ìpẹ́ra ní àlàáfárí mọ́ ẹ̀ká ẹ̀ká ń sálàfí. because ẹlòmíì kò fi pé ìlà rẹ̀ ní ẹlòmíì ò dúró dédé ìdúró dédé ọ̀sán kò ní ìgbà púpọ̀ náà ló kọ́ àbí sẹ́yìn tó pẹ̀lú ayé mùsùlùmí tí ò dúró dédé sábà pé ní kọ́ni yóò ní mùsùlùmí náà láti wá àdúgbò kó dúró dédé ní ó fẹ́ dáadáa nì ilé ìdọ́gbọ́n takò dodo ni ìdọ́gbọ́n ní ẹ̀ta kò nu ọ̀nà tó tọ́ ni kákíyèsí dáadáa ọlọ́run ní gbogbo ẹ̀ tó bá tẹ̀lé àwọn ẹni ìṣòwájú wọn jọ jèrè papọ̀ ní là ń pè ní mọ́nájú àwọn ẹni ìṣòwájú tábà láwọn ẹni ìṣòwájú bẹ́ẹ̀ látọ̀rí àṣọ àbá ṣùgbọ́n ìmọ̀ tó pé mo tẹ̀lé Abubakar mo tẹ̀lé Umar mo tẹ̀lé mo tẹ̀lé Ali mo tẹ̀lé Abi, tàwa pàtàn apò lórí tí wọn agbọ́dọ̀ ní àwọn sàábà mo tẹ̀lé afọ̀nù bá fún mo tẹ̀lé Muhammadu bulu kiri mo tẹ̀lé apò lórí adọ́dọ̀ àwọn àyíkọ̀ mẹ́rẹ̀ẹ̀rin mo tẹ̀lé mo tẹ̀lé abẹ́kọ̀ lórí wọn à ń bọ̀ ní sẹ́ńtúrì kọ̀ọ̀kan àtúnwò àtọ́jú nínú náà ah, ìlànà ìbùnú tẹ́lẹ̀ yàrá ń tẹ̀lé ṣé kò lè pọ̀ kúkú ń gbólóhùn gbọ́gbọ́ ní kíni àlàáfíà ìlànà àwọn ẹ̀ta ní àwọn ẹni ìṣíwájú. náà nínú hadith Anas bin Malik rọ̀bí aláta ara àti ó lánàá bí àwọn ọgbà fún náà pé ní ayatul iman hadith yìí wà ọyí bukari wà nínú muslim anabi ní àmì tá a fi mọ̀ pé alágbájọ onígbàgbọ́ ni hubbul ansar kéèyàn nífẹ̀ẹ́ ara Madina kéèyàn nífẹ̀ẹ́ wọn nínú àmì ìgbàgbọ́ ni àyíkpé fẹ́ràn sọ̀hábà níta fi mọ́ ọmọdé ni ìgbàgbọ́ ni kéèyàn nífẹ̀ẹ́ sọ̀hábà nínú àmì ìgbàgbọ́ ni wà á wà tó lè fa àpà àmì pé bá mùnáfì kí lágbájá o gbogbo lè là ń sọ̀rọ̀ lè ra àwọn tani àwọn ará Madina kí yẹn kórìíra wọn subhanallah ẹ̀rí torí pé ẹni táwọn ẹbí nífẹ̀ẹ́ ni wọn rọ́pọ̀ sí àgbọ̀ òrèlé nínú ọ̀rọ̀ kẹta tó wáyé ní ọ̀kọ́lá abu muhammad abdulrahman ibn abi hatim alimọ́ ibn abi hatim náà fà àgbà ẹni ìṣíwájú kọ́tù lọ wọ́n ní fàáltò àbá àbí wà ábì ìdúrà wọ́n ní mo ju àbá náà àti àbúdúrà àrọ́ rí inú àbá aládé gbogbo àbá àtàndàrúkọ ibùnà àbí hátìm na rẹ̀ àbó hátìm àfá àgbàní ibùnà àbí hátìm náà àfá àgbàní àtàbúdúrà wọn أهل في أصول الدين أني أهل wàmọ́ adraka àlejò ìlànà fi jẹ̀mí ilẹ̀ àǹfọ̀ sùpánà la ọmọ níbi bàbá rẹ̀ bàbá rẹ̀ tó mọ́ ní àjù bàbá rẹ̀ dá pé bàbá mi ìṣe ìṣe fún báyà yín gbà sí i ti ń jẹ́ pé o ṣé mi ní kọ́mọ́ mọ́ bí bàbá sáà bá dúró dédé kàn sí ẹ̀ fún báyà gbà kí ni lànà kí ni wọn gbé dání. wàmọ́ yà àtẹ̀kẹ́dá àti ìlà rẹ̀ àti bàbá ó ní bàbá àwọn tó jẹ́ àbíháàtì àrọ́sí àti àbúgbẹ́rẹ́ àrọ́sí wọ́n ní àbíwákìnà ìlàmọ́ àbáwọn àpá àláyé ti jẹ ní ilẹ̀ àmùsọ̀rọ̀ ní gbogbo òlu tọ́ba ní bísírọ̀ fẹ́lẹ́ bísírọ̀ ti egypt bísírọ̀ ìmọ̀nà àlùmọ̀dínà ìyẹn tá a àpá súnà lórí ẹ̀ ní gbogbo òlu kọ̀ọ̀kan ìjà ní ìjà ní ń pè ní ìjà náà ẹ́ ìlànà ìjáàbù ìjáàbù ni ó kó mọ́tà àti mọ̀dínà àti páàkì kan ní ní yamu ẹ̀dùnmọ̀ tó yẹ pé ń gbé kọ́ńtírì kọ̀ọ̀kan lẹ́dí pé sòdì àríwá sáwùdí ìjáàbù wà àtọ́fọ́ọ̀lù bí rí yáàyè ní nẹ́jìdì nínú mọ́ ẹgbẹ́ sọ bàbá Abdulwahab ní Muhammadu bin Abdulwahab anẹ́jìdì bàbá yìí ní tí mo bá àwọn èèyàn àfà ní ṣìdáàrù wà ìrọ̀ ọkọ̀ àpẹrẹ wà sáàmù àti sáàmù sáàmù lẹ́nu òní àwọn ẹbí lẹ́bánà lóríyá kúrúdún àti jọdá ọmọ èèyàn àpẹrẹ sáàmù agbègbè olúyìnlá bàbá yìí dé wà yàmùnà àti yàmùnà fàkánà mímọ̀ ìdíhábì nínú mọ́lẹ́ àbí gbogbo àbí àwọn àfà gbogbo dúdú àbá àbá ìtọ́ni ìjọ bá afá lórí rẹ̀ nínú ìlànà ni pé wà fàrọ́ ṣìm aláàjẹ̀dì jẹ̀míìdì àfáàbẹ̀ Muhammad sallallahu alaihi wa sallam gbogbo wọn lọ́n nífẹ̀ẹ́ àwọn sọ̀hábà lẹ́nu wọ́n ti máa ń tọrọ ìtàkùn ìbẹ̀ fún wọn wà káàpù àmọ̀ ìṣàjára ìgbà ìnáwó wọ́n ti máa ń gbẹnu dákẹ́ torí tó ṣẹlẹ̀ láàrin àwọn sọ̀hábà kẹrì pé ìjọmọ̀ ènìyàn ni ó ṣe wọ́n tó fà lọ́la

ọlọ́run wá ní kára lè mọ̀ nǹkan ó sì ti fi rán obìnrin kan obìnrin yẹn lọ mọ́rùn ẹ̀ tó ń lọ mọ́ká ó kún mọ́dé ń lọ mọ́ká ànábì wa gbé àlejò àti àlùbẹ̀kìdáàlù fún àtúwà pé arábìnrin kan lápẹ́ bọ̀ ẹ̀yìn náà ó ti wà lọ́nà mọ́ká bá níta kan wà lára rẹ̀ láti arábìnrin yìí tó tọ́ lẹ́tà tán fún ẹ̀ fún òun lẹ́tà wọ́n fún wọn lẹ́tà fún un ẹni wo fẹ́ àdúgbò fún mi ṣùgbọ́n ẹ̀sùn kan nàlẹ́ àwọn ọ̀pá náà mi ò lè parọ́ ìwọ lọ́ọ̀yà parọ́ àmì mi ò parọ́ lẹ́sà wà lára rẹ tọ́ọ̀ bá bá a jẹ ẹdúró wò lónìí máa ní ẹsẹ̀ mi jẹ́jẹ́ tó bá mú lẹ́sà jáde nígbà tí lẹ́sà yìí dọ́dọ̀ ànẹ́bí sọlọ lọ àwọn àlọ́ ọ̀sán ó rí pé inú àbí balùwà ló kọ́ kí ló ń fún ọ dídí ànínú àtàwà pé áá.

ṣùgbọ́n mo rí pé èèyàn kọ̀ọ̀kan nínú àtọ́ ṣe ẹ̀rí tẹ́ agbàgbọ́ sáwà mọ̀dúnà yìí a ní èèyàn ìkàlùkù èèyàn wọn bọ̀dọ̀ gbogbo èèyàn ti ní mọ́kà náà náà wà bẹ́ẹ̀ pé tó gbogbo àwọ̀ ọbẹ̀ náà pa gbogbo ìjọ́mọ́ ènìyàn ló gbé mi. ìtòsí ti ètò ètò lágbára mi àwọn tó fẹ́ láwọn fẹ́ wá pa níbi ẹ sílẹ̀ o ẹ mọ̀ pé ọlọ́run ti sọ fún àwọn tó jago bá dárì ọlọ́run sọ fún pé ẹ má lù mà ṣe tán ẹ máa ṣe bó fẹ́ bá fẹ́ ọ̀dùgá ọjà pàtó la kò mọ̀ tó forí jì kò tó bá mú ọmọ mọ̀ ṣẹ̀ṣẹ̀ yẹ pé tó bá tẹ̀ wá ṣẹlẹ̀ lọ́wọ́ yín lẹ́sẹ̀ mo ti forí jì nínú tó ń dogun káṣíìrì ní taniwa bá dárì ó ní ibùdó àbíbá ìsáhà wa anábìkan fúnlẹ̀ tó wà fún kó nígbà dáadáa tó ń ṣe ó ti fa àwọn ìjà àbí ètò lè dé ìjọ ọmọ ènìyàn tó lè wáyé látọ̀rọ̀ wọn dìbò. àlébi fún ní ẹsẹ̀ látara dáadáa sí òṣìṣẹ́ torí ọmọ náà fẹ́ẹ́ jáde ọmọ àlùjẹ́ náà wọn. ìyẹn ló fà sígbà tó bá mú àwọn ẹ̀kọ́ ìrìn sọ̀rọ̀ àbá tó bá mú àwọn kòlàfà mẹ́rẹ̀ ẹni tán wọ́n ní ẹ̀sọ́ tó pọ̀ wọlé wọn káfíńà mẹ́fà tó kú fún àmẹ́wàá tá a fún ìwà àlùjẹ́ náà wọ́n tó pọ̀ wọlé wọn náà a ní ẹ̀sọ́ ti jagun bá dàrú bí gbogbo ẹ̀fà bá ti wá lé kẹ́nìkan wá délé ní ó jẹ́ pé àwọn yóò máa sọ̀rọ̀ sí àwọn yóò máa bẹnu àtẹ́lù yóò sì lóhùn ṣe wá sí ẹ̀dá ṣe wá sí yìí o. ọ̀kọ́lá imam Abu Zur'a Ar-Razi Abu Zur'a Ar-Razi tí a kó ti ọ̀rọ̀ tí ibùdó àbí átùmù gbà lọ́dọ̀ wọn lẹ́kàn náà lọ́dọ̀ yìí ẹni bí àjáde ìṣìlúùkì muslim àbúkúrẹ́ àrọ́sì látọ́jú afá fún muslim ẹ̀kọ́ afá gbà ní àlìmọ́ muslim bá ń ká alẹ́ ìfẹ́ ní bukari kò ní sí àtúntún fẹsẹ̀ nílẹ̀ tó mú afá àwọn ẹni sọ̀rọ̀ ó ní ìlà àrọ̀ ẹ̀sà wọ́jìlá tó bá lé èèyàn kan tí wọ́n ti sọ wọ́n náà fi fi wọ́n ẹni tí à ń sọ̀rọ̀ ọba wí tí ń bú ẹ̀sọ̀ abàlá tó bá lé èèyàn kan ينتقص أحدا من أصحاب رسول الله صلى الله عليه وسلم tí ń bá ń bẹnu àtẹ́lu àbí ń pẹ́ gẹ̀rẹ̀ kan nínú sàhábà fàdà anáwó zindikù zindikù ni wọ́n ń pẹ́ zindikù mẹ́sìn ìyẹn pálapàla àwọn abẹ̀sìn jẹ́ àwọn adojú ẹ̀sìn yìí àwọn tó lè gbé kúkúrú rí lẹ̀ alhamdulilayi ẹtú sí àbìdí àtàkì gbogbo wọn ẹ̀ náà ń túra wọn títa àbí wọ́n tura wọn títa èyí tó ní ẹni wọ́n ti yẹpẹ̀ èyí tó náà tó kó ṣe calculation pé yóò ti sẹ́ yóò ti kú ẹkùn ti dínkù ní ẹni tó bá ti bá ẹni tó bá fà á bá ti dínkù ní ẹnu pé ẹ máa tó ń dé orí epo déédéé lẹ́yìn náà nílẹ̀ lébi báwọn jà ti dínkù ní. ayiwa wàzọ́ àlìká torí tó fà ní pé àti àwọn tó rà sọ̀rọ̀ àlẹ́ fúnlá àìjáde hàn àníbà wọn lọ sọ́nà òdodo àbí tí ẹ bá dá tó pálẹ́ ní ẹni òdodo ní kèfèrí níbẹ̀ ẹni bẹ́ẹ̀ والقرآن والقرآن حق القرآن له دلول وإنما أدى إلينا هذا القرآن والسنة أصحاب رسول الله صلى الله عليه وسلم قرآن أتي سنة بولة بدر سواه ترى أما تاني أما صحابة أبي sáàdì tí bá ń lọ tó bá ń lọ tó bá ń lọ láàmú àwòrán tí ó gúnlẹ̀ sí níwọ̀n kó gúnlẹ̀ sọ́dọ̀ àbúrò rà bí gúnlẹ̀ Umar àbí anẹ́sà sí àwa ayíṣà nínú agúnlẹ̀ sọ́dọ̀ sábà ọkàn ó tó balẹ̀ gbá àdéhùn yìí tó bá ti tó bá ti lálàá tí àdéhùn sọ̀hábà kò sọ̀rọ̀ mọ́ ànímọ̀ wuyẹ tàbí òfin tàbí yìí mọ́ parọ́ torí pé ìdúnnú gbogbo ní déédéé ni wọ́n àwọn sọ̀hábà ni wọ́n bá gba àwọn àdéhùn wa wọ́n ní àwọn tó bá gbà wá rè wà ìnàmọ́ ìrìndú náà àyẹ̀yọ̀ oṣù hù dànù ẹ̀rọ àwọn èèyàn jẹ́gẹ̀jẹ̀gẹ̀ náà takò wọn àwọn tó jẹ́ wítínẹ́sì láàrin àwa àti sálẹ́bì mọ́ wa àwọn sọ̀ábà anáfẹ́ bẹnu àtẹ́nu wọn fẹ́ dọ́gbẹ́ sí wọn lára ẹ̀gbọ́n tó bá ní ẹlẹ́rìí ẹ̀dá tó bá ti fẹnu kún pẹ̀ babalágbájá lẹ́lẹ́rìí ẹ̀ ọ̀rọ̀ tiẹ̀ lẹ́sẹ̀ ńlẹ̀ mọ́ wọ́n fẹ́ fẹnu kún wọn sọ̀ábà náà wọ́n fẹ́ fún àwọn ẹlẹ́rìí wa jẹ́ lìyúkútìlú kìtàbà wà súnà láti ba kìtàbà wà súnà tá a gbé dání láti bàjẹ́ mọ́ wa lọ́wọ́ àbí tóyún tó gbé dání náà tí ọgbà lọ́wọ́ wọn náà ti fẹ́ nu kún nígbà tó bá fẹ́ nu kún àbúrò rẹ̀ àdé nìkan nígbà tí wọ́n náà bá lẹ́wà ń di fẹ́ǹdì ọ̀rọ̀ kan tọ́lú bá àbúrò rẹ̀ àdé mú wa ọwọ́ pé ṣé ó yẹ kí wọ́n á kó tìrẹ̀ nígbà tó bá gbọ́ àbúrò rẹ̀ wọ́n ti parí yín wọn fi kọ̀ọ̀yìn àdé àlẹ́ gbọ̀rọ̀ àbí bẹ́ẹ̀ ìtàn fàábì kan wá gbádànù bẹ́ẹ̀ kí ló gbádànù ọ̀rọ̀ ànẹ́bì tá a fẹ́ gbọ́ ni bàbá ìwà sọ̀rọ̀ ká parí pé wàlùjá ṣèbí àwùlà àwọn tó bẹ́ẹ̀ ká máa gbẹ́ àtẹ́lù ká máa dà tẹ́lù lọ́rọ̀ ẹlẹ́mìí tó bá ní ní ní àmì ìdí àwọn kọ́mẹ̀tì ní ṣe apá ẹ̀ máa bá ti yan ẹ̀kọ́ yẹn kó rẹ̀ ti tó bá wà ó tó bẹ́ẹ̀ o wàlùjá rí fún bí àwùlà pé o tí wọ́n bá dákẹ́ fẹ́ tí ò dákẹ́ lẹ̀ kọ́mọ fìnà sí àná lọ́wọ́ pẹ̀tọ̀ ẹ̀ka tó lọ́nà tó tọ́ ni ìwọ́n ká dákẹ́ máa pé àjẹrẹ ni lówó ni ní ni ó ti yún lọ lótú wá dọ́rọ̀ owó ni èyàn lè yọ̀ǹda ẹlẹ́sìn wa ló fẹ́ bàjẹ́ wa lọ́wọ́. àwọn fún òun ní àfa ẹni wọn ní lẹ́mọ̀ àbíkà ọlọ́mọ àbíkà ti tẹ̀fẹ́ lẹ́mọ̀ jẹ́ kó di bẹ́ẹ̀ yẹn àfa yìí náà ń tẹ̀lé à. àbíkà ń mú ẹ̀fọ́ àbá tó wò mọ́ tó jẹ́ fọ́ àbá nílé wò àbá tẹ̀ kẹ́dákẹ́ káwọn àbá fẹ́ kọ́ àfẹ́ kó dìjà nínú àfẹ́ kẹ́kẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ látọ̀yìn asálámù wa lọ́wọ́ ìtura wà ní járíù bí àwùlà àwọn tó yẹ ká bẹ ti járíù fún kájí ká yẹn mọ̀ wọ́n. tó wàá káìpá èèyàn gbọ́ yíbẹ̀ wà láàrin àwọn èèyàn yóò ti wọ́ òwò ṣùgbọ́n tó ṣe ní láàánú tó lè yẹ kó gbomi lójú ẹni àrà àwọn èèyàn kan tán kẹ́kọ̀ọ́ tó kọ ọkọ̀ tí mi tó wà tó tún jáde kó nàìjíríà tó yẹ ká mọ̀ wọ́n wájú gbogbo táwọn ènìyàn ṣe wọlé yìí yóò gbé lórí táwọn tó ń bú àwọn bàbá ṣe kò gbé àwọn tó ń fi ẹ̀pẹ́ nílẹ̀ kò gbé wá àti tiẹ̀ àwọn tó fẹ́ tójú ẹ̀kọ́ náà ní tó ló ti mọ̀ ẹ̀kọ́ rẹ̀ kó ní kó làwa náà. sọ́kẹ́nu mi ń pòrọ̀tẹ́tì nínú ìdìtẹ̀ òkẹ́kẹ́ yọrí sí mi mọ̀tíkẹ́ yọrí sọ́ọ̀ sọ̀ hábà ẹ mọ̀ ní lágbájá ló kẹ́kọ̀ọ́ ní alárúbá sàmù ìsìlámù tó lórí ọ̀rọ̀ yìí wọ̀ ní ibi fúnra mi tún lè máa ń yí ó lè máa ní ọ̀rẹ́ mi ni oníkan mi ni ṣùgbọ́n àwọn onísúnà lẹ́lẹ́ máa bù tàlákìtàkìtì ni wọ́n náà mọ̀ pé ń kéfèrè máa wúlò láwùjọ àwọn ìgbẹ́ ń bọ̀ ẹ̀sọ̀ hábà ń bẹ̀rẹ̀ ẹ̀yin dédé ló kọ nínú ìlú subhanallah ẹ̀rí abúlé ọ̀rọ̀ tó ní àlùwàlùgáṣù bí ìlú àwùlà wọn ẹni yóò yẹ kó yẹ ká dákẹ́ lórí wọn wàhùn màdáàjì kọ̀ torí pé abẹ̀sì jẹ́ ni wọ́n abúlé ọ̀rọ̀ tó náà sọ̀rọ̀ rẹ̀ yóò ti sọ̀rọ̀ ibi tí wọ́n sábà yẹ jù torí pé wàhálà ti ti pọ̀ ìbálẹ̀ tó ti jọ nígbà táwa lè dìfẹ́ǹdì àwọn àwọn àti lórí kọ́ kẹsàn ọ̀rọ̀ bá fẹ́ pẹ̀lú kọ́ gbé ènìyàn pẹ̀lú ìlànà tó gbé dájú òdà wọn lè kú lórí ẹ̀. àwọn tó wáyé ká ní fẹ́ǹdì àwa ni ká dákẹ́ ká mọ òwò náà kí nǹkan bá jẹ́. òkọ́lọ́ bá fà náà wá tààlà kí ó sànù wa ó yẹ ká lè fún àwọn fàábà ní ìwọ wọn. kí ṣó kí ni pé ìpínlẹ̀ alùsùnà oníkùnrin oníkéèyàn nífẹ̀ẹ́ sọ̀hábà ó tẹ̀lé lánàá sọ̀hábà ó mẹ́nu ẹ̀ dání níbi táwọn sàábà tó lé kíní láti ní ìyapa ẹnu kó mọ́ bàa sórí bú látara nǹkan orúkọ ọlọ́run ti yọ́nú fáwọn àbí ẹ̀rí ìmúna àbí dáwọ́ ìlú àkọ́dúnrún àkọ́kọ́lù wá ìlú òbí ìrẹ̀ ìfọ́dé ìdí wà fìlùfàtúfù ájú fífọ̀ àbátì yẹ̀mùyàwó ẹni ọlọ́run bá sọ̀rọ̀ àwọn àtàlá nínú alukọ̀rọ̀ àti ó ti sọ̀rọ̀ ń pa ọlá tó ń bẹ fún àfọ̀hábà wọ́n ní wàásù fatu kálọ́nù fatu fatu nìkan ààyè ayòn àwọn àyà ìfàhábà tètè jà kò dẹ́kun ìfàhábà nínú inú ẹni rà kọjọ ọdí àbáwò ànínmọ̀mìnì ìfi ìgbà yòówù lẹ́ka tàṣà ṣájáwà àwọn ìlànà pè ní àfàhábù ṣájáwà nàtọ́bà nàbí ṣe bẹ́yà lábẹ́ kábẹ́ẹ̀gì tọ́ba ṣe ìmúlẹ̀ ẹnlọ́bí one thousand four hundred and something ọlọ́run ló ń lu gbogbo wọn ìwọ́n bá délé ni ìwọ́n bá ń dẹnu àtẹ́lẹ̀ balaga ẹni tó yọ lọ́nà tó wà gẹ́gẹ́ kòtánilá kọ́ránì ní ìtakò kájẹ́sì tó fi ti rìnlẹ̀ ní ẹ̀ẹ́kẹ́ fẹ́ni káfáǹsẹ̀ ni ẹ̀tọ́ mọ́ sọ̀rọ̀ mọ́ kọ̀ tó sọ̀rọ̀ láwùjọ àbí láti dìfẹ́ǹdì ẹ̀sìn gẹ́gẹ́ bí Umar ibn Khattab radiyallahu anhu tó ṣe ṣe nígbà tó rí pọ̀ míì tó mú ayé àti tó fi ń kó ayé àti ìṣọ́dà ìpínlẹ̀ ìta arúgbọ́ra wọn ẹ pè é kúmọ̀rún ni ẹ bá pè é kí lọ rí lọ́bẹ̀ tẹ wá lọ́wọ́ kí ló kọ́ rẹ ó ní èmi Abdullahi Tọ́gid ah, Abdullahi lèmi ní Abdullahi Umaru ẹ bá mú àwa àdúgbò tó lẹ́gùn dáadáa ẹni Umaru kó gbó Tọ́gid gbogbo ní ẹsẹ̀ jẹ ìlú tó ti wá nípa tó àwọn ọmọ ìgbà padà sílẹ̀ ẹ wá gbọ́ fáwọn èèyàn nínú ìlú ìlú wọn àgbọ̀dọ̀ kò kó ti mọ́ wọn nígbà tí tó pẹ̀tẹ́ bá ń bọ̀ bá ẹ̀yọ́ pẹ̀tù wà ní ètò mọ́ ìfúnmọ̀ sí i tó mọ̀ sí i kí tó jáde ní kí ló ṣe jẹ̀mọ́ ṣé díẹ̀ sì rí ẹ̀yìn àtọ́ tó bí ọdún kan sọ̀rọ̀ ìbílẹ̀ bá ń sọ fún ọ̀rọ̀ gbogbo tí ah alhamdulilayi ẹ̀rọ wa dúró déédéé inú tó yẹ lè nílùú wa yìí wọ́n sọ̀rọ̀ sọ̀rọ̀ ẹ̀sùn mọ̀ bẹ́ẹ̀ nígbà bá mú ẹ̀fà bá kí ni bàbàrà báwa dùdú sàmọ̀lá dó ti rẹ̀ àwọn ènìyàn tó wájú adé ti rẹ̀. ẹ̀rí kọ́lọ́mbà tó náà wà tààlà kí ó ṣàánú wa kó mú wa dúró so ìpele kan yóò pèlè onísùn náà tí ẹ bá tó wá gbégbá dúlẹ̀ kí ni ó díjẹ mọ́ oníbìdí àyẹ̀tẹ̀ mọ́tò ẹ̀rọ oníbìdí àdéhùn ìkẹta àwọn ẹ̀dẹ́nu áfúrú sùn náà tí ẹ bá ti kú yóò gbé yẹn kó nù súnà ní. káwá gbọ́ àníkẹ́yẹ ìlú kan káyọ̀ máa dọ́kọ̀ ẹ̀dẹ̀ mistake kan no mistake ẹyọ kan kọ́ náà fi wọn tí yẹn ṣe èyí lè ṣe mistake mẹ́ta kó mẹ́tì ìdó níbi díà o. táà gbọ́rọ̀ yẹn yé ó sì lè ṣe mistake ẹyọ kan kó ti kí ni kò ti kó nílànà fún wa. tó ẹ pẹ́ ẹyọ kan tó ti yẹn á tún nínú súnù afáàbù bùn sọ́ọ̀lì bùn hajj láyé àwọn ìmọ̀mù ahmed sùkúyàmù sáwọn Kini tó rọ gbọdọ̀ jẹ́ afáàgbà tó tó bùn tó ìtí wọn fi ní bẹ́ẹ̀ lẹ́yìn fún ìdáwó yà wọ̀ sẹ́yìn ó ní àdìkọ́ kan fa àlejò dàbó lórí òun dòun lọ́wọ́ ṣùgbọ́n ní fún yẹn fásiwá rẹ̀ pé ẹ bá wọn jà ìsìtakò lórí ìtakò ìpìlẹ̀ kẹ́ni òpìlẹ̀ kẹ́ni ìpìlẹ̀ túnà ní látàgbọ́ owó bá dà ó ń sọ ní ìwọ́n tó kí tó ẹni tó tó ní túnà ní àmì ọ̀sán lẹ́nu pé adú àwọn ẹni ọlọ́run adúgbò yẹn lẹ́nu owó tó lẹ́ fi bẹ̀ sí jẹ́ sọ̀kọ́lọ̀ bá fún àwọn àtàrà odò tẹ̀lé kọ̀ọ̀kan wa kó mú wa lọ́wọ́ lọ́wọ́ sọ̀kọ́lọ̀ bá wà sọ̀lọ̀ àlà nabiyina Muhammadin wa ala alihi wa sahbihi Thank you.